bó ṣe máa jẹ́ nìyẹn lórí ètò ògo ìgbàlà pẹ̀lú ayọ̀ǹgbẹ́nu mo sì wà nílé agodo pẹ̀lú reverend mrs Bola ọláyẹmí jp tá a sì jọ sọ̀rọ̀ nípa pàtàkì ìyìn nínú iṣẹ́ ìránṣẹ́ wọ́n ti fi yé wa wípé bàbá ṣe ń yin ọlọ́run tá a yin láti inú odò ikùn wa ó gbúdọ̀ ó máa ń sọ̀kalẹ̀ wá bá wa wípé inú ìyìn òun ni ọlọ́run gbé ó máa wá ti agbádá ẹ̀ ti fìlà ẹ̀ ògo ẹ̀ tilẹ̀kẹ̀ ògo ẹ̀ ó máa sọ̀kalẹ̀ pẹ̀lú wa tó máa darapọ̀ mọ́ wa ní báyìí wọ́n wá mẹ́nu bà pé tá a bá ti bẹ̀rẹ̀ sí ní ìyìn tá a ti ń fún ní ẹbọ ọpẹ́ tá a ti ń rúbọ ọpẹ́ ìyìn àti ọpẹ́ sí i wọ́n ní àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ orí ibẹ̀ yẹn òun la wà ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn ẹ kú kalẹ̀ màmá. ẹ sùn ma gbogbo ìgbà tá a bá yin ọlọ́run tá à ń fún ní ẹbọ ẹbọ báwo lẹ pẹbọ yìí ní yorùbá ẹbọ ọpẹ́ ẹbọ ọpẹ́ hmm. gbogbo ìgbà tá a bá ń fún ọlọ́run yẹn mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan wípé bíbélì pè ní sacrifice mm, yes mm, mm. ẹbọ ọpẹ́ kò kò ṣe nǹkan tó rọrùn kò ṣe nǹkan tó yẹ pé you know uh, ní ìsìn ẹni tí ò ló ń jẹ ńlé ẹni tí ò sówó ní bákàǹkà ọtẹ ẹni tí ò lówó lápò ẹni tó ń ṣàìsàn tá a wá sọ pé kó máa yan Ọlọ́run tó easy kò easy ṣùgbọ́n bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn gbogbo ìgbà tá a bá ń ṣe eléyìí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ number one there is always a release of supernatural supply. ìyẹn ni pé ìtúsílẹ̀ gbogbo àwọn ohun tá a nílò lọ́nà àrà lọ́nà ìyanu. bẹ́ẹ̀ni hmm. nǹkan kan ṣẹlẹ̀ nílé hmm. ọmọ mi ó yẹ kó lọ sí um, hostel ní àárọ̀ yìí ká tó wá sí program ó wá ń sọ fún mi ó ti kọ́kọ́ kọ list mọ́mi and his school tó wà ten is a very big school so ó wá sọ fún mi pé mọ́mi ha àwọn yòókù you know tó bá máa lọ báyìí gbogbo nǹkan tó hmm. máa gbé wá nígbà tó mú list wá nǹkan pọ̀ ńlẹ̀ mo wá sọ fún mo ní jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ní mọ́mì we have to go and buy this thing there is no time mo ní don't you believe in God mm. when you praise God o possible before six a.m. tomorrow He ó sọ fún mi pé báwo ni six a.m báwo ta ló fẹ́ ra nǹkan wa mo ló pọ̀ sí i. ọba tó sọ wọ́n di ọ̀pọ̀ ní Samaria <laughs> kábíyèsí. bẹ́sì kí kọ́tẹ́ sọ yẹn ló wá sí ọkàn mi mo wá sọ̀rọ̀ yẹn fún un ó ní òkè mọ́ mi ó kọ̀ kúrò wájú mi nígbà tó máa di around kójò tó rọ̀ yẹn kó tó rọ̀ hmm. that was around bí at eleven dáàdi wa kàn wọlé ni wọn ò bá wa sọ nǹkan kan <laughs> èmi gan òbí wọn hmm. ọkàn gbé provision dé ni ọmọ mi bá sáré wọn bá mi wá ni mú mi wọn mi sí sí sí and it's true o o tó lè sọ bẹ́ẹ̀ o hmm. ẹni pé mo ní that is just. bọ́lá ń ṣe ń rìn nìyẹn tá a bá ti yin ọlọ́run each time we give n tọ́lọ́run jẹ nìyẹn each time we give God his own food he will make sure he put food on our own table gbogbo ìgbà tá a bá fún ọlọ́run ní tó mọ̀ jẹ òun gbogbo á rí wípé ebi ò pa wá. èyí jàmàlà èyí jẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹ rẹ. another thing hmm. tó máa ń ṣe ni divine protection á dáàbò bò wá. I am telling èyí tó, you. Èyí tó yàtọ̀ sí gbogbo àwọn èyí tó kù lọ́nà táàrò. I am telling you. Àbò yẹn tó jẹ́ wípé ìfúnpá ò nílé tó tí ò lè ṣe. Nígbà tí bíbélì sọ wípé when men are saying there is a casting down we will be saying lifting nígbà táwọn bá ń táwọn èèyàn sọ wípé gbogbo ẹ. ẹ̀yọ́ tó máa ní recession recession kò sí gbogbo ẹ̀ ìwọ yin ọlọ́run kò wá rí bí ọlọ́run ṣe máa ṣe nígbà tó bá ní ìdààmú wọ́n pa wọ́n kún bí wọ́n kún bẹ̀ yẹn ààbò tó dájú ṣebí ṣebí bá a ṣe ń sọ lórí ààbò yìí bí wọ́n sì ṣe ń pa àwọn èèyàn tó bá Boko Haram sì ṣe ń pa àwọn èèyàn tó àwọn èèyàn kan ṣàṣì wà ní àgbègbè yẹn títí di wákàtí yìí yẹn ni pé ta bá ń yin Ọlọ́run àbú ẹ̀ a máa pọ̀ fún wa. I am telling you hmm. another thing ni ohun tí a béèrè fún. Ọlọ́run a máa ṣe é a fún wa. a máa tẹ̀ wá lọ́wọ́. gẹ́gẹ́ bí eh, Solomon hmm. kí ló béèrè fún ọgbọ́n hmm. ìmọ̀ àtòye nǹkan mẹ́ta ẹ wá wo bọ́lọ́run ṣe dá lọ́lá. tá a bá ti fún ẹ jẹ́ ká fún lóúnjẹ òun ni bàbá wa òun ló mọ wá òun ló mọ̀ wá ó mọ ohun tó yẹ wá ó ní àwọn nǹkan yẹn ó lè má ì tí wá sí wa lọ́wọ́ ó lè má ì tí tẹ̀ lọ́wọ́ bá mi máa yìn hmm. dúpẹ́ mo sọ lẹ́ẹ̀kan kò ń ṣe pásítọ̀ nìkan ló gbúdọ̀ mọ bó ṣe ń yin Ọlọ́run kò ń ṣe wòlíì nìkan kò ń ṣe tó kwaya nìkan ìwọ kò ń ṣe gospel artist nìkan o àìmọye gospel artist kan tí ò mọ Ọlọ́run yìn hmm. káyìn tó bá tó bá ti yìn láti tọkàntọkàn ìwọ tó ń ta nídìí ata yẹn Olúwa mo dúpẹ́ hmm. pé màá tà lẹ́nu kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní wọ́n mi àwúre síwájú ọjà hmm. pé ọba àwọn ọba bíbélì ni ọkàn ọba ń bẹ lọ́wọ́ ọ̀hún hmm. ọlọ́run hmm. ọkàn gbogbo àwọn tó èrò tó ń lọ yẹn ọwọ́ ọlọ́run ló wà bẹ̀rẹ̀ sí ní yìí lórí ọjà ọlọ́run á darí ọkàn wa sọ́dọ̀ ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa bẹ́ẹ̀ rajà mo sọ tẹ́lẹ̀ lórúkọ jésù kristi wípé láti sìn lọ bó o bá ṣe bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ọba àwọn ọba ìwà láàyè rẹ̀ kò ní fi ẹ́ sílẹ̀ lórúkọ jésù àmì lórúkọ jésù àmì lórúkọ jésù àmì ẹ kí ẹ tó kẹ tó mẹ́nu kúrò ní orí ọ̀rọ̀ yìí ká tó mẹ́nu kúrò kó tó di pé bóyá àyà ẹ ṣe gá lórí ètò yìí ẹ bá mi gbàdúrà fún àwọn èèyàn ní ṣókí lórí gbogbo ohun tí wọ́n nílò ní ọ̀nà tó ti yẹ kí wọ́n yin Ọlọ́run tí wọn ò yìn lórí gbogbo ìpèsè lórí gbogbo àǹfààní tó wà nínú kéèyàn máa yin Ọlọ́run ní ṣókí ẹ bá mi gbàdúrà fún àwọn èèyàn pẹ̀lú ìmísí. orúkọ jésù àmín orúkọ jésù àmín ọlọ́run á orúkọ yín ga adúpẹ́ lọ́wọ́ yín fún àánú tá a rí gbà lẹ́nìí mm. adúpẹ́ pa a ọjọ́ òní ògo ni mm. fún orúkọ yín adúpẹ́ fún ètò yìí ọlọ́run á gbé orúkọ yín ga ìgbà ògo ọpẹ́ mo gbàdúrà lórúkọ jésù fún gbogbo ọkàn tó ń wò mí nílé mm. lórúkọ jésù kristi ẹ̀mí ẹ̀mí orí ọ̀fẹ́ láti sin ọlọ́run láti mọ ọlọ́run mm. láti yin ọlọ́run ọlọ́run kò fi fún yín okun àti agbára láti sìn láti yin ọlọ́run nígbà tí òun yín mm. nígbà tí ó tẹ rò wípé ah báwo mo ṣe fẹ́ ṣe mo gbàdúrà lórúkọ jésù orí ọ̀fẹ́ láti yin ọlọ́run ó yá gbà á tẹ bá wá lórúkọ jésù ìyanu tó ń bẹ nínú ìyìn ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní forí ko àmì lórúkọ jésù nínú ìdílé yín nínú òwò yín mm. nínú àdáwọlé yín mm. ìwàláàyè ọlọ́run kò fara wọn nítorí pé nígbà tá a bá yan ọlọ́run mm. ọlọ́run fúnra rẹ̀ ló ń gbénú ìyìn mo sọ tẹ́lẹ̀ ìwàláàyè ọlọ́run ó yá kó jọba nínú ilé yín ni kó jọba nínú òwò yín kó jọba bẹ́ẹ̀ ni kó rí mo gbàdúrà fún iléeṣẹ́ orísun ìwàláàyè ọlọ́run kó má fi iléeṣẹ́ ilẹ̀ iléeṣẹ́ yìí kó má ṣe jóná gbogbo àwọn tó ń orísun ọwọ́ ọlọ́run kó wà lára wọn kó máa rà gbà ìyanu kó máa ṣẹlẹ̀ ògo ni fún orúkọ yìí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. à ń kásẹ̀ ètò ńlẹ̀ wẹ́rẹ́dìwẹ́rẹ́ nìyẹn ṣùgbọ́n ká tó máa lọ ní abala àwọn tó ń jẹ káàdì ìpè wa à ń gbà pé yín lọ́tún lọ́sì ẹ̀yin tí ẹ ti dáhùn ìbéèrè wa tá àti ẹ̀ tí fèsì sí rárá ẹ ṣáà ní sùúrù ó wà ń kúlà à ń yọ ọsẹ lódò lẹ́yọ kọ̀ọ̀kan ni àwọn tó gba àwọn méjì péré ni ó gba ìbéèrè èyí tá a béèrè nípa arákùnrin kan tó lọ bá wòlíì Èlíṣà a ní pé kí ni orúkọ arákùnrin náà tí ó ja Èlíṣà wòlíì Èlíṣà níyàn lórí ohun tó sọ fún orúkọ arákùnrin náà ni Neman tí ó sì jẹ́ aṣíwájú olórí ogun Syria ìyẹn ọkùnrin adẹ́tẹ̀ ni tó tó tó ja wòlíì Èlíjà níyàn pé ẹ èmi pẹ̀lú bí mo ṣe lówó tí mo lọ́lá tí mo lókìkí tó kémi lọ wẹ̀ nínú odò tó dọ̀tí yẹn ṣùgbọ́n ẹ̀ adúpẹ́ fún ọmọdọ̀ rẹ̀ tí yóò tọ́ lọ tó sì ṣe bẹ́ẹ̀ àwọn méjì péré ni ó gba ìbéèrè yìí dáadáa ẹni àkọ́kọ́ ni Mrs Popoola Olúfúnminíyì ní àti Àbújá káàdì péyín ó máa tẹ̀yìn lọ́wọ́ láìpẹ́ bákan náà ni Janet Jumai Julius láti Niger àkìyín àtútù yín kí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní ìpè ti wọlé dáadáa dáadáa tí wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ káàkiri káàkiri Nasarawa Jigawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Kotonu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìbéèrè tòní ìbéèrè tòní òun ló máa lọ báyìí pé nígbà tí Jésù Kristi Olúwa wa tó wà ní aginjù tó ń gba àwẹ̀ ogójì ọjọ́ ogójì ìmọ́lẹ̀ àárọ̀ àti òru tó wà ní tẹ́ḿpìlì Sátánì tàn wá ó ní ó fẹ́ dán Ọlọ́run wò ẹ̀ẹ̀mélòó ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni sátánì fi ọ̀rọ̀ ẹnu ló fi dán jésù kristi olúwa wa wò kí ni gbólóhùn èsì tí jésù kristi tó fi dá sátánì lóhùn lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti pé níbo láti lè bá pàdé ẹsẹ̀ bíbélì wo ló kì í lẹ́yìn ká tó máa ṣe lọ ká tó máa fèyí ṣe lọ a fẹ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ti ń fi káàdì ìpè tí wọ́n ti fi ń ránṣẹ́ sórí ètò yìí ká máa fún àwọn olùwò wa olùwò wa ìyẹn àwọn olùfẹ́ wa tí wọ́n sì ní pé ká máa lọ ká máa bọ̀ láyọ̀ àti àlàáfíà pé ètò yìí kò gbúdọ̀ dáwọ́ dúró dáwọ́ dúró Reverend Akinyele ọmọyájúwọ́ láti St Jude's Anglican Church ní Ọjọ́ta àti prophetess Bukola Pópóọlá Ẹtì Sábò Okọba ayoni. ire ọmọ owó ayọ̀ àlàáfíà kò ní wọ́n wa nílé iṣẹ́ Orísun àti lórí ètò ògo ìgbàlà pẹ̀lú Ayọ̀ngbénú káfíńre pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa àwọn amójú ẹ̀rọ wa ó dìgbà